فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اعلموا أن الله سبحانه وتعالى جعل شهر رمضان مطهرة لقلوبكم ومغفرة لذنوبكم وشفاها لأمراضكم ووسيلة إلى الخير كله وتقوى لأنفسكم واعلموا أن كل بعيد قريب وكل قريب قد مضى أن رمضان قد جاء وغدر فإنه لم يات كأنه لم يات ولذلك نقول توديعا لرمضان وهل هذا يعني توديعا للعبادة على لا يعني هذا تودعا للعبادة فكيف يكون أمر كذلك إذ العبادة لم تبده برمضان وكيف تنتهي العبادة بانتهاء صوم الذي لا ندري أقبله الله سبحانه وتعالى أم لا وكيف تنتهي العبادة بانتهاء صوم رمضان سمنا في ذا الحد كثرة فيه الذنوب عباد الله وكيف تنتهي العبادة بصوم رمضان والعبادة ليس بصوم فقط وكيف تنتهي العبادة برمضان ورمضان ليس بشيء آخر غير شهر الصوم إذ نحن خلقنا للعبادة وصوم رمضان هو عبادة من العبادات الذي خلقنا الله سبحانه وتعالى لأجلها فماذا نفعل في الشهور الهادي عشرة الباقية من خلال هذه الأسئلة إذا ننتصر إلى سؤالين أولهما لماذا خلقنا الله سبحانه وتعالى فإنما فخلقنا لعبادته فقط وقال سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وثانيهما ما هي حقيقة العبادة أدى كفر الله àlékún fi ọlọ́run orí ajẹ́jẹ́ tó ọlọ́run ọba tó mọ bá níbùwá muhammed sallallahu alayhi wa sallam nínú àṣà ní muhammed nígbà tí máa ń bá àwọn sòhábà tó bá bá wọn sọ̀rọ̀ ọlọ́run èyí tá a nàbí máa fi ń ṣáájú ọ̀rọ̀.

tí yóò fi jèrè ìbáàdà ẹ̀sìn náà oníkíyàn sin lọ́run pẹ̀lú ọ̀rọ̀ nígbà Muhammad ẹni tó bá sin lọ́run pẹ̀lú ọ̀nà ẹnìkan tó bá ti yàtọ̀ sí lánàá nígbà Muhammad ọlọ́run bá wọn nígbà ẹ̀sìn náà lọ́wọ́ rẹ̀. Annabi sallallahu alaihi wa sallam a máa jọ èyí tó burú jáì nínú àwọn ọ̀nà tí wọ́n fi ń ṣe ọlọ́run ọba òun náà ni àdáadáalẹ̀ nínú ẹ̀sìn gbogbo tó bá jẹ́ àdáadáalẹ̀ ànábì ni àánú ni sábà wá nìkan báyìí àánú ni irú kan bẹ́ẹ̀ ó lè sàn ẹ̀rọ ọmọ náà àlùbẹ́dà bídí àtẹ̀rí òun ni àánú ni téèyàn gbọ́dọ̀ gbìyànjú kéèyàn jìnnà sí pátápátá. Ntofa sanabi sallallahu alayhi wa sallam tó sọ pé ló burú jáì nínú àwọn ọ̀nà tí wọ́n fi ń ṣe ọlọ́run torí pé ẹni máa ń ṣe é òǹgùn ní rí gẹ́gẹ́ òun ṣe ọlọ́run ọba yóò máa rí i pé òun sin lọ́n. Kò wá ní ìgbìmọ̀ pẹ́lẹ́ ní pé ń sin lọ́n nìkan ẹ̀yin tẹ́ ẹ̀ ṣerú yìí tó ń ṣe yìí yóò àánú tó dàbí lọ níwájú ọlọ́run ẹ̀yin tẹ́ pé ó ti bu àwọn náfìlà kan kalẹ̀ fúnra rẹ̀ náfìlà one thousand náfìlà one vendi kò wáyà ẹ pé wọn wọ́n gbà pé ẹ kàn síra yín tìrín ni ó ti fa tẹ̀sùbá ilẹ̀ tó mọ́ ó fẹ́ fa láìláìlọ́lá one million yóò ti fẹ́ yọ kán so àwọn àṣẹ tí yóò máa rò pé tóun ṣe dá òun sì dájọ tí òṣèlú tóun ṣe lọ. bẹ́ẹ̀ bá rí nǹkan tí ń ṣe pé nǹkan tó dá lòun ṣe tóun sì lè dẹni ọlọ́ọ̀ látara rẹ̀ kò ní rí lẹ́sẹ̀. àìní rí lẹ́sẹ̀ òun ni kò ní jó lè túbá kó mẹ́ torí kí ẹ̀ tó ronú pé àdàpé túbá kó mi kí ni ìṣe mọ́ ìta ṣe tó èyí ó rí lẹ́sẹ̀ èyí ló fa sálẹ̀mí sallallahu alaihi wasallam tó ní bídíà ló burú jáì nínú àwọn ọ̀nà tí a fi ń ṣe ọlọ́run ọba. àwọn ẹ̀ṣẹ̀ mi burú jù lọ bí ẹbọ ẹni tí ń ṣe wọn fún òun tí ń nítorí eléyìí ẹni jìnnà sí àti bídíà ni àtàwọn ẹ̀ṣẹ̀ mi. jàmá mùsùlùmí Ramadana fòkúwò yìí jẹ ẹjọ́ inú àwẹ̀ láwà tẹ́yìn bá tún wà nínú àwẹ̀ lónìí báyìí ń ga sí sátù sàwálì àbẹ́ni tó jẹ rọmọdọ́nà wọn á san padà àmọ́ wọ́n jẹ ẹjọ́ gbogbo apáta là ń gbá wẹ̀ èyí tó dára lójú náà pé lónìí yìí gbogbo apáta ń gbá wẹ̀ ọ̀nà bọ́nà wa lọ. Ramadan bá ti sọ fúnra níjẹ ẹjọ́ oṣù tó náà fi sànú wa púpọ̀ ni. Ó fi sànú wa oṣù tó jẹ́ pé ọlọ́run ọba ó fi ṣàfọ̀mọ́ ọkàn wa. Ẹni pé ara ẹni tó bá sì gbàwẹ̀ dáadáa Ramadan tó fẹ̀mí sí náà ọkàn rẹ̀ kò sí ní dàrúdì sí afẹ́fẹ́ pé ó ti ya ẹ̀hàn náà níbi ẹ̀ṣẹ̀ kódà ẹrú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ jásí pé irú ẹ̀ṣẹ̀ tó bá fún fẹ́ẹ́ bá parí àwẹ̀ tó tún wá padà níbi ẹ̀ṣẹ̀ òní yóò mọ̀ jásí pé inú àwẹ̀ gan ń jí ẹ̀ṣẹ̀ òun ṣe kò lè fi sára kún un torí tí yẹn bá fi ilẹ̀ láàrin oṣù kan tí yóò ṣe tí yẹn ti fi ìgbàjẹ́ ni tí yẹn wá fi oṣù kan ni tó fi súnmọ́ lọ dáadáa akẹ́bìnrin tó padà sí ìgbàjẹ́ ni ó pẹ́ yọ kejì làwọn ọlọ́sìn ń padà sídìí ọtí wọn ó tún ó tún jí ọtí mu nú àwẹ̀ ẹ̀rọ sínú àgẹ́ni ẹ̀ ṣe káwọn èèyàn mọ̀. fún bí ṣe bẹ́ẹ̀ ó ti jẹ́ pé ọtí nǹkan lè inú ọdún lẹ́sìn bẹ̀rẹ̀ ní mú. àtẹ́sí náà náà bá fi àwẹ̀ yóò fi sàánú wa ni ó fi pẹ̀ mímọ́ pọ̀ kó lẹ́mí rò padà báyìí. àwùjọ àwùjọ máa ń ni gbogbo tí máa ń dọ̀tí ụlọ pátá òun la fi ń sa yọ̀ọ́yọ̀ láwùjọ yìí. ẹ wo àwọn obìnrin nígbà bẹ́ẹ̀ sì ni kọkùnrin owó tó yẹ kó wò lára ńláńlá ni a máa dọ̀tí làwọn fẹ́ báyìí. ẹ̀yin obìnrin ẹ̀ wa ẹ̀ àwọn èèyàn ọlọ́run anabi sallallahu alayhi wa sallam olówó òkìkì na kankalẹ̀ tó ní agbára púpọ̀ lórí àwọn àlùmọ̀ tó jọkùnrin tó ju obìnrin lọ. Ah, ah, arábìnrin wa lọ Ha Ha jẹ́ fìtínà fáwọn ọkùnrin àwùjọ yìí látara múra rẹ kó o lọ ṣe ní jẹ́ fìtínà wa. ọlọ́run gbogbo obìnrin. tí o bá lo jẹlibáàbù ṣẹ́rẹ̀ àjẹlibáàbù tọ́lọ́ ọba júwe fún wa nínú alukuhan tálẹ́bí sàlàyé nínú súnà rẹ̀ táwọn sọ̀hábà tí wọ́n sàlàyé tí wọ́n gbọ́dọ̀ méjì fún wa ó ní jáàbù gbogbo obìnrin tí o bá lo bẹ́ẹ̀ ó jẹ́ fìtínà fọkùnrin àwùjọ yìí. lára àwọn kan tí wọ́n ń dọ̀tí ọkàn ni kóbi mọ́ lo jẹlibáàbù ọlọ́run ti ààrẹ yìí sànú wa ni láti fọkàn mọ́ bóò lọ sí ní padà sí ìbàjẹ́ yìí ọkàn tó ti mọ́ tẹ́lẹ̀ kò ní tẹ́tẹ́ ẹ lórí gbogbo ọgbọ̀n ọjọ́ yìí nàìjíríà bẹ́ẹ̀ ó ti sílẹ̀ náírà bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì ọ̀hún gbaná ọ̀dà kan tí wọ́n ń ta pẹ́pẹ́ ni àdánwò ni ẹlòmíì ti sílẹ̀ nù ọ̀gbọ́n náà ọmọ ìdókòwò àdìbẹ̀ ọlọ́run ti ó fi ṣàfọ̀mọ́ àwọn ẹ̀fẹ́ wa ó fi ṣàfọ̀mọ́ ẹ̀fẹ́ ní bí bá gbà bó ti yẹ kó gbà ọlọ́run ti ṣàforíjì fún yàn. Ànábì sallallahu alaihi wasallam ó ní Ramadan kan sí Ramadan kejì ọlọ́run máa fi pa ẹ̀kẹ́rẹ́ fún yàn ni. Ramadan ọlọ́run gbé kalẹ̀ fún wa kó máa jẹ́ ìwòsàn fún àìsàn ara yàtọ̀ fún àìsàn ọkàn èyí tá a sọ tẹ́lẹ̀ àti ọkàn ni àmọ́ àìsàn ara ọ̀mọ̀bọ́n náà tún jẹ́ ẹ̀ fún wa àbọ̀lọ̀ ọba ti àwẹ̀ lọ́rùn ẹ̀ fún wa àwọn bá pọ̀ láwùjọ yìí ẹ̀rí pé àárẹ̀ kìí sí ẹ̀ púpọ̀ mọ́ àwẹ̀ gbogbo tẹ́ ń jẹun ni ìjẹkújẹ gbáà lẹ́nu gbàtí lẹ́yìn mọ́ ìlẹ́mà ẹlòmíì òde sínú tó jẹ yóò máa jẹ lura wọn gúgúrú tẹ́ ẹ máa jẹ gúgúrú pẹ̀lú àgbọn kó máa jẹ papọ̀ ẹ̀rọ àdánwò ńláńlá ó tún ló kú àwọn tó fi lé èèyàn tó tún lọ ó rà lẹ́nu ìgbà sílẹ̀ mọ́ yìí ẹ̀dùn ó ti jẹ́ ó ti mú mọ́ọ̀tì seven love ó nìkan náà ilé tí ìṣú wa gbogbo eléyìí ó wà lọ ju wàhálà sínú ara àyà wa fún yẹ ló fi jẹ́ pé bí máa súnmọ́ àwọn tí wọ́n ní ọsítà dáadáa nú àwẹ̀ àwọn lè ta kí sábà rẹ̀ yẹn nú àwẹ̀ gbogbo ń tà máa ń jẹ sára òun nìyí bó ṣe dáa tó lára káàbọ̀rọ̀ máa jẹ́ bá ti pọ̀ jù fún máa ń fọ̀rọ̀ pàtíyàn láàrin. ọ̀lọ́ tí ń lọ́nu wa náà tún sinmi díẹ̀ àdúgbòdò ọlọ́run bá o. jama ọmọdéwọn ti lọ ó ti lọ báyìí. òun ló wá dájúgbà pé àgbà ọmọdéwọn náà yíjà tó kò wá. bí ọmọdéwọn ti wá lọ yìí ẹ méje kẹ́sìn ọlọ́run lọ o. Ramadan ló lọ náfìlà òru ò lọ ẹlòmíì ẹsẹ náfìlà òru nígbà rọmọdánà nìkan ni yóò tún wá gun kíkọjá ewé ó ti ká sámú tẹ́lẹ̀ náfìlà òru kan nù lẹ́gbàá tó ká sámú náà wọ́n tún bù mí fún náfìlà tó ní bó ṣe yẹ náfìlà tó ó yan tó yan yìí tó yẹ ti tún ó tún mọ ẹyẹ bíbíà ramadana ti lọ ẹlòmíì tí ìdí lóru kó ṣe nẹ́fílà lọ ìgbà táwọn lọ yìí ó ti sùn lọ bínú kù àtàlàtù káyọ̀dù bínú àlómi ní ń jẹ́ lómi jama ramadana ló lọ nẹ́fílà òru ọlọ jama ẹmẹjẹ àti nẹ́fílà òru ṣeré lára àwọn nǹkan tí ọlọ́run bá gbé kalẹ̀ fún àdébísọ̀lá lọ́wọ́ alẹ́ wọ̀sálà tí wọ́n fi jagun àwọn ọ̀tá ni bẹ́ẹ̀ bá máa ń ṣe náfìlà lóru dáadáa ànábì ni yóò wọ àlìjẹ́nà pẹ̀lú wọ́ọ́rọ́wọ́ láì níbi sínú àánú gbogbo bá fẹ́ wọ náà tó bá fẹ́ wọ àlìjẹ́nà pẹ̀lú wọ́ọ́rọ́wọ́ tí omi wà lánàá ẹni kó máa ṣe náfìlà lóru dáadáa. kí wọ́n ti fún pọ̀ tẹ́lẹ̀ wà náà tẹ̀ǹtẹ̀ òmẹ́yí bí bá kún ẹnu olóyókùn yìí kò lè jẹ́ wàrà láàkọ́ خير الأمان وأحب إلى الله ما دام عليه العبد وإن قل anabi lọ wíwẹ èyí tó dáa jù ní sani ẹ máa ń ṣẹlẹ̀ ọfẹ súnmọ́ náà ọba tọ́lá ti nífẹ̀ẹ́ sí jù òun lè yí tẹ́rú bá ń ṣe ní gbogbo ọgbà tọ́lá ọba kéré bó ṣe ní fúlẹ̀ alaka méjì méjì ó já gbogbo òru. jama rọmọdọ́nà lọ káwá kírun jẹ̀mọ́ ọlọ ẹlòmíì kó táwọn ti kírun náà ni táti kírun kọ́ ọ́ọ̀kì pẹ̀lú jẹ̀mọ́ inú àwẹ̀ nìkan ní jẹ̀mọ́ mọ́ òun la wákàtí márùn-ún ẹlòmíì pé mú àwẹ̀ kò tún pé mẹ́lẹ́gbà tá a gbára rẹ̀ yìí subhanallah ẹ mẹ́jọ orí bẹ́ẹ̀ rọmọgọ́nà kèé so sẹ̀sì lásán àwẹ̀ lásán tiẹ̀ mẹ́ gbogbo àwọn tó bá ń ṣe rọmọgọ́nà ni gbogbo bẹ́ẹ̀ ká máa ṣe ń ni àwẹ̀ lásán ó ní ọmọdé náà ni. ká ṣe dáadáa sára àdúgbò èyí tó ń ṣe sáwọn èèyàn mi àwọn ẹ̀ka mọ́jọ lọ o àwọn tálíkà subhanallah inú wọn dùn náà rẹ púpọ̀ mo yẹ fẹ́ káwọ́ ẹ̀ tán àwọn èèyàn ń rọrọ fún wọn ni ọtún káwọ́ kò bẹ́ẹ̀ mi ò bá ní sòrò kì í ti sàrà kọ́dà àwọn afá àti wá ti bọ ọbí jálàbí wọn eléyìí ká ṣe sí dáadáa ṣẹ̀ríà ò gbé kalẹ̀ fún wa pé olùgbà tá a bá ní problem lára tó fún àfà tí ó ṣe tí ó sọ délé ní ibúlé léyìí tó bá ti nìkan sí ọ afẹ́lá fún wa dọ̀ yín náà ni iṣẹ́ mi ò lọ ṣẹ́jẹ́ mọ́ nígbà wá sí ni pé eh, hmm, ọwọ́ àti sàárà sàárà àti owó ẹ̀bọ ló fẹ́ dọ̀hún. kò dìgbà tí ẹ bá ní problem kò dìgbà tí ẹ bá ní ìṣòro kó tó máa ṣe sàárà ọ̀rọ̀ àwọn tí ò lẹ́gbẹ̀rẹ̀ ọ́ fún wọn dandan ní kọ́ fún wọn ẹ̀ kọ̀mọ̀dọ́ náà lọ àwọn tálíkà bí ọ̀tún ní máa jẹun báyìí. àwọn èèyàn máa ń sọ pé kí wọ́n bá wọn ṣe ojúṣe wọn nínú àwẹ̀ wọ́n wá ń lọ fi oúnjẹ ká tálíkà mọ́lé tálíkà wá bẹ̀ wọ́n mọ́. Ah, àwẹ̀ tún lọ tálíkà tún sọ̀rọ̀ ní tèmi kò yẹ kó sì rí bẹ́ẹ̀ àwọn táàfù tálíkà ní ìkànlẹ̀ ká máa wá káàkiri torí tí ó sọ adélé yìí jẹ̀mọ́ ọ̀dọ́nà lọ àwẹ̀ ò tán ah, kí ẹ kọ́kọ́ lọ́mọ ni torí kí ni kí ẹ̀rọ àtọ́ ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì ń gbàgbọ́ àìmọ́ lọ́mọ ni káì ah, kí ẹ kọ́kọ́ lọ́mọ ni ń gbádùn lálẹ́ à ah, ń gbádùn egun yẹn bíi ti ní máa ta mọ́lẹ́ àwọn ló dàgbé wá sí wọn lọ báyìí káì kí ni ń dààmú rẹ mẹ́ kí lọ́n fẹ́ káàkiri àwẹ̀ ni àwẹ̀ tó kù lẹ́yàwẹ̀ ó tán àwọn ẹkù lẹ́yìn àwọn ẹ̀bá mú mẹ́fà kan tó rè ẹnìkan aṣọ fún pé gbogbo mẹ́fà mẹ́fà wọn tó ní wàhálà yín pọ̀ jáde ayálùsùn náà yìí tálù wàhálà yín pọ̀ mẹ́fà ẹ̀jẹ̀ ìjà parí ẹ̀tán mẹ́fà pé tuntun mẹ́fà tó tuntun mẹ́fà fún aṣà àwọn alẹ́ tí náà lọ́ba gbàgbé tẹ́lẹ̀ bí kéèyàn máa rẹ̀ lómi inú tó ń gbà àgbàgbé mẹ́fà nù ẹlòmíì dáwọ́lé ó ti ní ẹlòmí náà àwọn àgbà mẹ́fà yìí ìfẹ́ ní káyọ̀ bọ́ọ̀lù rẹ̀ wí ẹgbà mẹ́fà àmì ìmá gba mẹ́fà ah, yóò máa tẹ́lú rè ẹ̀ má gba mẹ́fà lẹ́yìn àwẹ̀ ọ̀mọ̀bọ́n náà àti ikú eriri. Ànábì sallallahu alaihi wa sallam ó ní man sama Ramadan ẹni bá gba àwẹ̀ Ramadan thumma atba'ahu sitta min Shawwal bí ẹ bá gba Ramadan tó pé twenty nine pé o pẹ́ lómi ó ní àwọn òtí ẹ̀gbà rẹ̀ pẹ́ lórí ní twenty nine máa ń gbà twenty nine náà pé. ẹni bá gba Ramadan rẹ̀ tó pé Ànábì ló wá mẹ́fà lé lẹ́yìn Ramadan nínú Shawwal Ànábì láwọn ẹ̀sọ́ tó lọ́wọ́ sàn bí ìgbà pé ó fi gbogbo ọdún gbà wẹ̀ ni mẹ́fà ní péré àwọn ẹ̀kú kù àwọn ẹ̀mọ́ndé àwẹ̀ kù àwẹ̀ alamisi mbẹ́mbẹ́ àwẹ̀ kù àwẹ̀ sojú ọ̀run thirteen fourteen fifteen ó kù wọ́n tó bá tó bá kú náà rẹ̀ dáadáa ọba mbẹ́ ọlọ́run ti tọ́jú ẹ̀ fún kálukú yín náà ni àwẹ̀ anábì dáadáa náà mbẹ́mbẹ́ gbà lónìí tìmílọ́la ọba àwẹ̀ nu wọ́n tó ní káyọ̀ máa lọ mọ́ ká nítorí wáàsí náà ni wáàsí ò tán bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti close wá sí wọ́n fi látùkárì wọn fi close yẹn ó tún dojọ́ mi nánu subhanallah ọdún ọdún lè wọn síwájú báwọn èèyàn jojúmọ́ lè ká máa bọ́ọ̀lù ọlọ́run ọba ẹ̀rọ àbá wa tí wọ́n ti gbogbo ẹ̀ lọ tí wọ́n ti gbogbo ẹ̀ bọ̀ wọ́n ní tó kù nísìnyí àti ṣe gbogbo ẹ̀ àti ṣe wájú àti sẹ́yìn èyí tó kù nísìnyí oko oúnjẹ mi wá àti lóúnjẹ mi àfin fún ẹ̀mí àfin fún lóúnjẹ rẹ̀ tó a sì máa ń fún àwọn ara wa a máa ń fún wọn lóúnjẹ wọn tó bẹ́ẹ̀ àjẹlé kẹlẹ́ ń bá lẹ́nu ti ń tán brọ́dà kí mo lè ń lò èmi náà fẹ́ lórí ẹ̀ oúnjẹ ara lu oúnjẹ ẹ̀pẹ̀ ní jama ọ̀ ń tọ́jú ẹ̀kọ́ ìpẹ̀ ní kò sábà ní fún ìpẹ̀ ní ó jẹ́ àwọn ẹranko ní ó jẹ́ àwọn kòkòrò ní ó jẹ́ irú kílẹ̀ ń jẹ báyẹn yọ kó bá dá ilé àwọn mú òun náà irú garí òun lára mú nítorí ní àbí ti ọ̀yọ́ yóò wá sọ àwọn ọmọ à ń tọ́jú ara à ń jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ à ń jẹun tó dáa nítorí ara yìí. ẹ wá fẹ́ ẹ ẹ ní gẹ́gẹ́ anabi sallallahu alaihi wa sallam ní inna fil jasadi mudghah idha salaha salaha al jasadu kullu wa idha fasadat fasada al jasadu kullu ala wa hiya al qalb. ànábì ni ẹ gbọ́ bá sì kàn bẹ lára yín nígbà tí ibà dá gbogbo ara dá kanlẹ̀ bábàbọ̀ bàbá bàbá sí yìí àdàpọ̀ bá gbogbo ara nì wọ́n ní kí ni ànábì ni alukọlù ọkàn ni ẹ fún ọkàn ló ń jẹ tiẹ̀ òun náà aluwa wá àti dídí ẹ bá lọ́dọ̀ àwọn àfa àtúnú àwọn ekúlóòtù wá àti mọ́ládúdà wà yìí wá àti máa ń lọ bẹ dáadáa jọ sunday wá àti àmà lọ mẹ́wàá sí méjìlá ní gbogbo ọjọ́ sànńdé ayé. bákan náà láàrin mọ́gùrì àti ìṣá jẹ́ńjẹ́ iná tó kọ́mọ́ eléyìí péègì yìí ọkùnrin àbóbìnrin lè wá. bákan náà júmọ́ láàrin aago márùn-ún lọ́gọ́ mẹ́fà júmọ́ bákan náà láàrin mọ́gùrì àti ìṣá ọjọ́ tuesday àwọn obìnrin nìkan láago márùn-ún. túnṣe ìbákan náà àti wẹ́ẹ̀dẹ̀ ní sábọ́láyé òkè lálẹ́ láago mẹ́sàn-án láago mẹ́wàá sí máa ń lọ mẹ́ eléyìí náà tó gbogbo ọ̀sẹ̀ pátá olófin wíwà sí gbọ́ bẹ́ẹ̀ bá ní kàn sí. nítorí eléyìí Ramadan náà ń lọ ọnu ẹ mẹ́jọ kí gbọ́ wà sí lọ. ní sọ́kí jẹ̀mọ́ nítorí pé nǹkan torí ẹ̀dá ni kò wá gbọ́ pé nìkan láwọn àti náà ọba láwọn abiola ọba alekiola mọjàjà sí ọ̀pọ̀lọpọ̀ ìláyé àwọn iṣẹ́ dáadáa tá a ṣe lọ ọbọ náà máa jẹ ọ̀rọ̀ fún wa láti máa tẹ̀síwájú lórí ẹ̀ wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa ashabi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أداك فالعبا عليكم في علام أولي أجنجة علام كما بقى نبوى محمد صلى الله عليه وسلم يبقى تسلعي من خطبة على فقاء àwọn ìbáradà tátùmọ̀ sílẹ̀ yẹn àwẹ̀ bá a ti ń sinú àwẹ̀ náà wọn là máa ṣe lọ. ìjọsìn fọlọ́wọ́n bá ò tán nígbà tá a parí àwẹ̀ a máa ṣe lọ ni tó fi di ọdún àwẹ̀ míì. ọmọdé wọn kan wá kọ́ alẹ́ kọ́ tí bó ti yẹ kẹ́ máa ṣe rè bó ti yẹ kẹ́ máa ṣe rè bó ti yẹ kẹ́ rírì ẹ̀kọ́ ńlá wa lò ó láàrin oṣù mọ́kànlá tó kù. lára àwọn ẹ̀kọ́ sáré kọ́ nínú Ramadan tó sì yẹ kí a máa lò lọ bẹ́ẹ̀ nínú sẹ̀mí ayé wa alákọ̀ọ́kọ́ asọ́buru wàrọ̀jà ọ̀tàhámúl kíyàn ní sùúrù kíyàn sì lámàrà kíyàn sì máa ràn kàn ní òre ń bọ̀ bí ẹ bá wà ní sòro kí ẹ máa kó padà kó ń bẹ ẹ̀kọ́ yìí ń bẹ náà lọ́wọ́ àkókò bá a ti wí yìí àwẹ̀ omi ẹlòmíì la bá a ti wí yìí ẹlòmíì ò lè finú rẹ̀ sí àmọ́ ọmọ bọ́nà yìí ó jẹ́ ẹ̀mí ẹ̀ àdà irú wọn kò sí ẹtí lè sọ o kọ́lá bá ní oṣù wà lè jẹ́ náà kíní mi lẹ́yìn mẹ́fà yìí kò ní gbà nítorí gbọ́ ni pé wọ́n rìnrìn àbọ̀ràn yàn kọ́ ẹ̀ka tí ní sọ̀nà yẹn ní dàmára mi. àmì yẹn wá ní sùúrù kò o tí àwẹ̀ kì í dààmú kọ́dẹ̀ tó kúndùn rẹ̀ náà tó bá di àwọn àṣọ kan àwẹ̀ máa ń dààmú yẹn. sùúrù tí yẹn wá ní yìí téèyàn ò jẹun téèyàn sì rí téèyàn lè jẹun tòsí ẹwà mọ́ra téèyàn ní òní ẹjẹ́ máa apply ní gbogbo ìṣẹ̀mí ayé wa ẹja máa lò ó sẹ̀mí ayé wa ká máa ní sùúrù bí o bá ní sùúrù èyí ló tẹ̀ láti ọlọ́run ọlọ́run ní a ti nǹkan báyìí àdébí ní a ti báyìí bí o bá ní sùúrù láwùjọ yìí ẹ̀ ní ibi ó tẹ̀ tó sún náà nábì sùúrù ló ti ṣe láwùjọ yìí bí o bá ní sùúrù kò lè rí sùn náà ṣe o torí gbogbo tí ń tako sùn náà ló rọ fìyàn ká nílé ọ̀tá sùn náà bẹ́ẹ̀ ọ̀sásúná mbẹ́mbẹ́ ládùúgbò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí ibi tẹ́yìn ó rìn sí ọ̀sásúná wà mí kọ́dà bọ̀ wọn mọ́tò ọ̀bọ̀ ọ̀sásúná pàdé kíkọ́ owó lásòkè délẹ̀ ọ̀rọ̀ yẹn ti kọ́ bá sùúrù yìí la máa fi tẹ̀lé tọ́lá ọba sùúrù la máa fi fẹsẹ̀ ẹlẹ̀ fẹ́ bá fẹ́ wà lè jẹ́ náà àti kó ní sùúrù láti máa ń lá mọ́ra ká máa wá ran kàn nígbà tí a bá ń gbá ẹwọ látàárọ̀ bí bá ń ní wàhálà àwọn àwàgò ah, àwọn márùn ti lò ó kú wákàtí méjì ìran kan wà pé wákàtí méjì sí ara ló kó mẹ ó kú wákàtí kan ó kọgbọn jẹsú ó kọgbọn jẹ ọgbọ̀n ìṣẹ́jú bí tẹ̀lé ayé ti lélẹ̀ jẹ̀mọ́ inna ma'al usri yusra gbogbo òṣòro tí bá ń bá òfin ra yóò padà lọ ti ẹni pé la tẹ́kùnmọ́ tó mi rahmatulah má já kan mò ná pé ó ti tán fún ọ. ẹ pé àìrí ṣe tó níbi iṣẹ́ rẹ ní dààmú rẹ dáàrú nù dáàrú ayé náà pé bẹ́ẹ̀ tó bá lọ sí àyè wọn látó rí ni a máa fi bọ́lá ti ní ó fi wá nù àmọ́ náà fi dán owó ni wọ́n tó jẹ́ mùsùlùmí gbogbo onírà tí mùsùlùmí máa ń rí láyé ọlọ́fin dán owó ni o tó bá ní sùúrù yóò gbalada lórí ẹ̀ tí o bá ní sùúrù ó kàbùkù ọ̀dọ̀ náà ọba nìyẹn o gbogbo onúṣò tá a bá wà inú ìlera tá a bá wà ẹja máa ní fọkàntán pé à ń kọrí láìpẹ́ láì jìnnà ọlọ́run gbé kó fún yàn kéèyàn máa pé ìwé lè bá bẹ́ẹ̀ kú kéèyàn bá sí kéèyàn máa dúpẹ́ fọlọ́run bá kéèyàn bá wú ẹ̀yìn yóò rí pé ah, àwọn tó ní irúṣòwò tí mo ní yìí wọ́n tún kọ̀ kọ́dà tẹ́lẹ̀ ìdíje mi lọ a ò kí ń wá àwọn tó bá wà lókè níbi àlámọ̀rí ayé àwọn tó bá wà ń sálẹ̀ wà lánàbí sallallahu alaihi wasallam ló ní ká máa wò níbi àlámọ̀rí ayé àmọ́ àlámọ̀rí ẹ̀sìn ẹ máa wò àwọn tó bá gbin lọ́ndì ẹ̀sìn kẹ́yìn lẹ́sìn nìyí kẹ́lẹ́ bá jù wọ́n lọ bẹ́ẹ̀ níbi mẹ́ẹ̀sìn náà ẹ máa wọ́n tó bá gbin lọ́ndì mẹ́ẹ̀sìn kẹ́yìn lè ba lè pa bá wọn ibi mẹ́ẹ̀sìn ẹ máa tó wà lẹ́yìn yìí o àá ìbí mẹ́ta màdí lábájá lọ ọ̀ ní tẹ̀síwájú mẹ́ abiola ọba ọba aleke ọlá nígbà tí alekun mẹ́rin nìkan kan wa jẹ́ kí mọ́ni wa kí wọ́n dàgbàsókè sí gbogbo àtàwà tí ń jí ọlọ́run gbogbo tí wọ́n bá ìmọ̀ni jẹ́ tí ń bẹ láyìíká wa ọlọ́run jẹ́ kíkà ọ ká ọlọ́run àwọn àdánwò kíkà mọ́ni ò ní ká ọlọ́mọsílẹ̀ ní kankan wa o سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته